Have you subscribed to our YouTube channel? Have you clicked on the notification bell? If you haven't, please do so now. For every Friday night, it will be Prayers That Move Mountains with Dr. DK Olukoya, 12 midnight WAT on YouTube. Subscribe now at MFM Ministries. God bless you in the mighty name of the Lord Jesus Christ. This is your friend in the School of Prayer and Deliverance, Daniel Olukoya. You are most warmly welcome to this prayer vigil titled Prayers That Move Mountains. Prayer is the staff to work with God and to fight the devil. Prayer is the only thing the devil cannot do. There is no substitute for prayer. There are substitutes for so many things we do in the church, but not prayer prayer is spreading our helplessness before God. The devil trembles when he sees the wicked saints upon his knee. So the man or woman who can really pray has nothing to fear. Prayer is not the preparation for the battle. Prayer is the battle. And where there is no prayer, there is no power. Prayer opened the Red Sea. Prayer made the sun to stand still prayer brought fire down from heaven. Prayer is a perpetual force against all powers of darkness. Where there is less prayer, there is less power. Prayer is the greatest power in all the earth. I encourage you to participate in this program and pray aggressively and violently and the God of wonders will visit you with signs and wonders as you pray in the name of Jesus. Everyone participating in this program shall be candidate of uncommon testimonies. God bless you as you participate. In Jesus' name, Amen. Prayers that move mountains. For those who will pray like a mad prophet they will witness the impact of the prayers. But for those who keep quiet like gentlemen and gentlewomen, I don't know what to say. But these kind of strange prayers, pray them from your heart. Can you shout this loud and clear? Every cloud. gbogbo àwọn sọ́mọ̀. assigned to bring evil rain upon my head. tọ́yàn láti mú òjò ibi ìrọ̀lẹ́ mi lórí. can I hear the sisters say saying this. ẹ jẹ́ kí n gbọ́kàn obìnrin tó wà ní ìkó wí. is that the best sisters can do. ṣé ìtàn àwọn obìnrin lè ṣe jù rèé. Can I hear the brothers shouting it loud and clear? united together now. gbogbo wọn lápapọ̀ nísìnyí. scatter. túká. in the name of Jesus. ní scatter it. ẹ The cloud about to bring you rain. Àwọn sọ́mọ̀ tó fẹ́ rò ó Scatter it. Ẹ Makapote yes. setelaka. Ribosetende keyabo shente rabaraba. Yes. In Jesus' name we pray. Ní Strange and mysterious oppression. Ìnira àjèjì, ìnira Strange and mysterious oppression. I am not your candidate. Ayé mi. In the name of Jesus. Ní orúkọ Jésù. That's right. Ó dà bẹ́ẹ̀. Thank you, Jesus. Ẹ ṣeun Jésù. Thank you, Jesus. Ẹ ṣeun Jésù. Makaposetende yabo shentarabo santa. In Jesus' name we pray. Ní orúkọ Jésù la gbàdúrà. They threw Joseph into the pit. Wọ́n sọ Joseph sínú ọ̀gbun. You will now shout this loud and clear. Ẹ wá kí ìgbélé lóhùn òkè ohun tó já gara. Any Joseph's pit. Gbogbo ọ̀gbun Joseph. Limiting my advancement. Tó ń bu ìtẹ̀síwájú mi kù. Can you shout it loud? Clear away! in the name of Jesus. Clear away the Joseph's pit. Get out of the pit. Get out of that pit. In the name of Jesus. Clear where did Joseph speak? In the name of Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. In Jesus' name we pray. This next prayer. Will release virtues stolen and stored in marine banks. This next prayer. Will disgrace every marine witchcraft. yóò dojú ti àjẹ omi gbogbo. targeted against anyone here. tí wọ́n yàn lòlù sí ẹni yòówù tó wà ní. whether you are from riverine areas or you are from you are not from riverine areas you need to pray. bóyá ẹ wá láti ẹsẹ̀ odò tàbí ẹ láti ẹsẹ̀ odò ẹ láti gba àdúrà. can you shout this loud and clear. ẹ halẹ̀ kí ìgbélé lóhùn tó já gara. every dragon in the waters. gbogbo dragoni tó wà nínú omi. Can you shout it loud? Ẹ kígbe rẹ̀ lóhùn rárá turned against my destiny. Tí wọ́n yàn lórí. Jẹ́! In the name of Jesus. orúkọ Jésù. Maraja kasa. Ria sokamoka penda. In Jesus name we pray. Ní orúkọ Jésù la gbàdúrà. Good doors. Àwọn ilẹ̀kùn rere. Closed against my life. Tọ́tì lòdì sí ayé mi you will now raise up your voices with violence. ẹ wàá gbé ohùn yín sókè pẹ̀lú ipá. and say efata. ẹ wàá wípé efata. Ephata was the language Jesus used to open the ears of the deaf. Aditi. Are you ready now? Go orúkọ Jésù. bẹ́ẹ̀ ni. basatẹ́jẹ̀ kẹ́yàmà. Raise your voice, raise your voice. Ẹgbọ́n sókè, ẹgbọ́n sókè. Let your effata be loud. Ẹ jẹ́ kó òwe effata yìí lọ sókè. Effata. Yes. Bẹ́ẹ̀ni. It's a command. Àṣẹ ni. It's not a suggestion. Kì í ṣe àbá. Masikatanika Yaboshenteraba. In Jesus' name we pray. Ní orúkọ Jésù la gba Anything buried to harm me. Ohunkóhun tó rì mọ́lẹ̀ láti pa mí lára. Can you say this loud and clear? Ẹ gbóhùn sókè jù bẹ́ẹ̀ lọ pray this is a prayer you should pray seriously. àdúrà tó yẹ kẹ́ fi ìpapọ̀ kan pàdé. in spiritual warfare. nínú ogun jíjà ti ẹ̀mí. sometimes what you see is not what you battle. nígbà mìíràn ohun tẹ rí kọ́lẹ̀ ń dojú. anything buried to harm me. ohunkóhun tó rì mọ́lẹ̀. shout it loud. ohun yìí sókè. catch fire. ẹ gbiná. in the name of Jesus. ní orúkọ Jésù. yes. anything buried to harm me. ohunkóhun tó rì mọ́lẹ̀ láti pa mí lára. catch fire. ẹ jóná. catch fire. ẹ jóná. catch fire. ẹ jóná. catch fire. ẹ jóná. catch fire. ẹ gbiná. In Jesus' name we pray ní orúkọ jésù la Say this again loud and clear. Ẹ tún wí eléyìí lóhùn tó jágara. Strong man. Ọkùnrin alágbára. Blocking my chances. Tó ń dènà àwọn àǹfààní Your time is up. Ó tú àkókò. Time. In the name of Jesus. Ní orúkọ Jésù. Something is going on here. Louder, louder, louder. Let's rise. Bọ́ọ̀ sókè ó Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. mouth, open your mouth. In Jesus' name we pray. Ní orúkọ Jésù la Immediately the process of the next prayer starts. the God of signs and wonders. Ọlọ́run We begin to move into various situations. A bẹ̀rẹ̀ sí rìn Say thunder of God. Can I hear you shouting this loud? Ẹ ń gbọ́ kẹ́ kí pélé lóò rárá. Waste my enemies. Fi àwọn ọ̀tá mi ṣòfò. Can I hear the sister shouting it? Ẹ ń gbọ́ káwọn arábìnrin kó kígbe rẹ̀. Brothers, can I hear you shouting the same thing? Arákùnrin ẹ̀jẹ̀ ń gbọ́ kẹ́ wí òun kan náà. Everybody together now. Gbogbo wa lápapọ̀ nísìnyí.

Jesus' name we pray. Ní orúkọ Jésù la gbàdúrà. Serpent of my father's house. Ẹ̀yin ejò ìdílé bàbá mi. Biting my progress. Tó ń bu ìtẹ̀síwájú mi sọ. Can I hear you shouting this loud? Ẹ kí n gbọ́ kẹ kígbe léyìí. Your voice is not loud enough. Ohùn yín ò lọ sókè tó. In the name of Jesus. Deal with the serpents. Mapota setela. In Jesus' name we pray. This particular prayer. pàtàkì. Don't let anybody's voice be louder than yours. Sisters. Can I hear you shouting this after me and clear? Pass! that says, I will not have peace. Tony ní èmi kì yóò Sisters, can I hear you shouting that? I say, jẹ́ ń gbọ́kẹ́ sister who needs to shout this louder than that. Brothers, can your voice roar like thunder? Everybody together now kò ní sìn yín. Uh-huh. Yes. Things are happening already. Can you shout it again? I bury you now. In the name of Jesus. powers that says I would not have peace. I bury you now. in the name of Jesus. in Jesus' name we pray. Someone in this gathering who has an important interview this week. I have a word from heaven to you. That that interview that is scaring you so much. Shall be a walk over for you. Á jẹ́ tí Ọlọ́run yóò ti lọ ṣáájú yín. I laminate my life. Mo fi ọ̀rá yí ayé. With the power. Pẹ̀lú agbára. In the blood of Jesus. Sọ wà nínú ẹ̀jẹ̀ Jésù. Can you shout it louder? Ẹ̀gbọ́n òun sókè jù bẹ́ẹ̀ lọ. I laminate my life. mo yí ayé mi. In Jesus' name we pray. orúkọ Jésù la gbàdúrà. With a voice that roars like fire and like thunder. Pẹ̀lú ohùn tó ń ró bí iná àti bí àrá. You will shout this loud and clear. Ẹ ó gbóhùn sókè It's a short but powerful prayer. Igbe ni ṣùgbọ́n àdúrà tó lágbára ni. Tormentors. Ẹ̀yin adánilóró. I am not your candidate. Ayé mi ò sí. Ẹ kú. In the name of Jesus. Ní orúkọ Jésù. kayaba. Tormentors. I am not your candidate. Ayé mi ò sí fún. Dẹ́. Ẹ̀kú. makapota setende keyaboshenterabasanda yes. bẹ́ẹ̀ni. yes yes yes yes yes. bẹ́ẹ̀ni. deal with the tormentors. ẹ dojúkọ àwọn adánilóró yìí. in Jesus name we pray. ní orúkọ Jésù. say any problem in my life. ìṣòro kí ìṣòro tó wà láyé mi. cost by placenta manipulation. Somebody needs to pray that prayer seriously. This morning. Can I hear you shouting that loud? You are a liar. Die in the name of Jesus. That's right. Jesus. Yes. Bakatenda raboshende rabosapia kata. The centenica, the catendica. Thank you, Jesus. Yes, In Jesus' name we pray. Ní orúkọ Jésù. Say by fire. Nípa iná. By force. Tipátipá. I release my blessing from the jaw of the enemy. Mo gba ìbùkún mi kúrò ní egungun ẹ̀kẹ́ ọ̀tá. By fire. Nípa iná. By force. Tipátipá. I release my blessings. Mo gba ìbùkún mi kúrò. From the jaw of the enemy. In the name of Jesus. Thank you, Jesus. In Jesus' name we pray. orúkọ Jésù